وعلى كل من سلك مسلكه إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó kẹwa tó ṣàánú wa tí ó jẹ́ kí akànjí èèyàn lásán ó kó ayọ kò jẹ́ ká máa lo ìgbésí ayé ẹranko ó fi ìsìláàmù ṣe wá lọ́ṣọ̀ọ́ eléyẹn náà ni ń ta fi yàtọ̀ ní dáadáa láàrin àwùjọ ìsìláàmù yìí náà ni ohun tí Ọlọ́run bá fi tú ìròrí wá ṣe bí kì bá ń ṣe bẹ́ẹ̀ ni èròkérò àti ṣekúṣe làbákan máa ṣe láyé torí ẹ̀lẹ́ máa rí àwọn tí ó tẹ̀lé lánà Islam tọ́dẹ̀ ń pẹ̀rẹ̀ àwọn ní mùsùlùmí àwọn nọ́kàn mọ̀ ń mọ̀ ń fi ẹ̀tọ́ ara wọn dúnra wọn àwọn nọ́kàn mọ̀ ń ṣe ra wọn ní ṣekúṣe àwọn náà máa máa ń wọ́ra wọn lẹ̀ tí wọ́n ń dọ̀tí ara wọn àwọn ni wọ́n máa máa kọra wọn lábùkù rípe ń tọ́lá ń kó sínú ìsìlámù fáà mùsùlùmí ń tó buyì kún wa ni tó dẹ̀ buyì kún àwùjọ wa ń tó yẹ tó gbogbo bí ta ti dé ó yẹ káwọn èèyàn àbẹ̀ ọlọ́run àpadà sí aburú tí òfin jẹ wa mọ́kànlọ́ máa fi kàn wá o àtọ́rọ̀ àlékún ala ọlọ́run fún anábà muhammadu sallallahu alaihi wasallama àbẹ̀ ọlọ́run àlékún yọnu ọlọ́run kọlọ̀ tó bàbá ṣe fún àtọ́hábà àwọn tọrọ látọ̀rọ̀ ọlọ́run kọlọ̀ kó jọ kó túbọ̀ fi ẹ̀sìn iye wa dáadáa oríire wà mí kẹ́sìn yéèyàn kíyàn gbọ́sìláwìn yé ó máa ń jẹ́ kọ́kùn èèyàn balẹ̀ ó dẹ̀ máa ń jẹ́ kí inú èèyàn dùn ó dẹ̀ máa ń jẹ́ kí èèyàn ma nírètí wípé áá bí mo ṣe rìn yìí pẹ̀lú ògo ọlọ́run inú mi dùn mo mọ̀ wípé ohun tó yàtọ̀ sí tí mo ń ṣe yìí nǹkan náà ni ò yà correct ntọ́lọ̀ bá ti kẹ́ pọ́ wà lójú ọ̀nà bá náà bí ṣíṣẹ́ sìn inu inú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ fi gbogbo ògbà dùn ọkùnrin gbọ́dọ̀ gbogbo ògbà balẹ̀ pé kò sí ń tó fẹ́ kọ̀ndẹ́mù tèmi ń ṣe yìí ohun tèmi ń ṣe yìí ló lè kọ̀ndẹ́mù kan mí ìyẹn ni tó bá wà lójú ọ̀nà súnà ìwá ti máa máa ti máa dẹ́ lójú pé súnà tí wọ́n ṣe yìí fẹ́ kò sí tó fẹ́ kó kúrò ńlẹ̀ kò dẹ̀sùn tó fẹ́ dẹ́rùbá ṣùgbọ́n súnà ló lè máa dẹ́rùbá gbogbo tó kù ẹ bí súnà ṣe ń dẹ́rùbá bídíà láwùjọ òbí súnà ṣe ń dẹ́rùbá wọn ní bídíà láwùjọ ó ti ń dẹ́rùbá wọn ó ti ń kó ìgbọ̀n jìnìjìnì bá wọn torí pò dodo àdéhùn ọlọ́run ni wa qad jaa al-haqq wa zahaqa al-batil gbogbo ọgbà tó bá ti dé òdodo ó máa ń dẹ́rù bàrọ ni ó dẹ̀ máa ń lé irọ́ kúrò láwùjọ ni lọ

tó yẹ kí ìyà tí ìnà máa ṣe eléyìí kí ń ń ṣe wípé káṣẹ̀ṣẹ̀ máa fọ́ bẹnu pé kí ló bí ìta ìṣẹ̀wá tún wá ń sọ yìí ebó ti wà nínú ẹ̀sùn wa náà tẹ́lẹ̀ nkankan náà ló tún máa ń bí nkankan àwọn ìṣẹ̀lẹ̀ kan nínú ayé náà ló tún máa ń tawájí ló tún máa ń fa kí á tún máa sọ àsọtúnsọ lórí àwọn nǹkan àmì ìta ti mọ̀ tẹ́lẹ̀ ikú ẹnìkan nínú àfọ́ oníwà sílẹ̀ Yorùbá tó ṣẹlẹ̀ lọ ní kòpẹ́kòpẹ́ yìí ó náà ló bírú àwọn kútúbà tí mo ṣe ní ìjẹ́jọ àti tòní àmìbẹ̀lọ́n kó máṣàbà kẹ́ bàbá wa náà kó bá fi àlìjánà ṣe ìdẹ̀kùn fún wọn àti ìdẹ̀ra fún wọn kó ṣe ní sàárè náà ní àyè fọkànbalẹ̀ fún wọn àwọn tí wọ́n ṣe láyé tó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí jẹ́dé èèyàn wọn kọlọmbà ajá fi wọn àwọn tí wọ́n ṣe tó jẹ́ dáadáa kọlọmkọ́ máṣàbà fi kẹ́ wọn irú ilé náà ni ọ̀rọ̀ tó gbọ́dọ̀ máa jáde lẹ́nu mùsùlùmí nípa ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tó ti lọ ìgbọ́mọ̀ ìyá rẹ̀ mùsùlùmí kan lọ ìwọ wá lọ sí fáìlì àwọn tó rí láàlébù nínú àwọn àsọtẹ́lẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ lèyàn kò dá o torí ìdí èyí láfínà ẹjá ti ẹ̀wà wo ó dá kí mùsùlùmí máa sàsọtẹ́lẹ̀ wípé tọba tó lẹ̀ mímí bá gbà tí mímọ̀gbà tó lè yá àwọn nǹkan báyìí ní kẹ́ẹ̀ṣe lẹ́yìn mi o àti sílé ìfarúfẹ̀ tó kọjá fọ́dà tó lè sọ dé wípé ní báyìí ni mo fẹ́ kó kírun sí mi lára o kó dẹ̀ ṣe wá sí mi ìdẹ̀ fẹ́ irúgbẹ́ bàbá ṣe ń sọ nínú ọ̀rọ̀ lọ́wọ́ gbẹ̀yìn kò síjọ́ mẹ́jọ kò sógójì ọjọ́ ó já sí pàṣọ tẹ́lẹ̀ náà tún fi wá wà wípé ẹ ṣe lẹ́yìn mi náà ẹ ṣe mẹ́ta lẹ́yìn mi o ẹ o mi mo mi

kó wá tákù bàbá yìí bàbá wùn ìdí ní sọ yẹ kó jẹ́ ǹjọ́ ọ̀lẹ́wà rí yẹn ǹjọ́ ọ̀lẹ́ wá káyẹ̀ kò sẹ́nìkan tó jáde síta nínú wọn wọ́n ọba ti fún bàbá náà lé síngbà náà kọ́ ti wá gbọ́yà ìyá láti fi kún pé ṣùgbọ́n ẹ má ṣe lẹ́yìn tèmi náà o bí mo ṣe ń sọ pé kò tọ́ kò dá yìí láti sọ pé kọ́lọ̀n kó má ṣàbà kẹwọn èèyàn níwọ̀n kí ṣàná bí ọlọ́run ṣùgbí wá wa káwa wá mọ̀ pé káwa sẹ́rù ti wá di dáadáa àwa mùsùlùmí sáwà kù láyé àwa náà ti ń gbàgbọ́ yẹ pé kò tọ́ kò da kò sí nínú ẹ̀sìn wa òkú ṣíṣe fìdáwò sí nínú ẹ̀sìn wa ti gbọ́ pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ kásìnkú sílé ò bẹ́sìn wa mú àti gbọ́ ṣáwá ń sọ ṣáàdẹ̀ kọ́ kalẹ̀ ìyẹn ni ta sọ fún wa lọ́sẹ̀ tó kọjá ìtó wá tẹ̀lé lónìí ẹlòmí tẹ̀lé wá sọ kó pèpàdé mọ̀lẹ́bí ẹlòmí lè kọ́ kalẹ̀ kó tún sọ ní gbangba kó wá lọ tán kó ní ìtẹ́ ni mo fẹ́ lọ sí mi sítẹ́ o ẹni báyìí ni kó dẹ̀ kírún o mi ìdẹ̀ fẹ́ nǹkan báyìí lẹ́yìn mi o káwọn èèyàn kan wá yí ọ̀rọ̀ yẹn padà kan wá ní ti ẹ̀rọ sọ yẹn èsì ìkan wa oun rẹ̀ mọ́ bó ti rí yẹn àbólórí ẹbí dé oníṣẹ́ irin tí bọ̀dá mi sọ yẹn tapọ̀ ara wọn ní o ìgbà tí grandpa kú bọ̀dá mi ni àwọn ni wọ́n champion o màálù méjì ni bọ̀dá mi pa o sọ lè wá dé lónìí kan wá fẹ́ kan lọ tán kan wá ní káwà wá bẹ̀yìn àwọn jẹ́ àwa ò lè gbà yẹn fún wọn ẹ̀yàn ọmọ ẹ má dáadáa dín lóhùn ẹ má dáadáa dín lóhùn àwọn páwọn olórí ẹbí <laughs> ah, ọmọ ìyà nǹkan gan nílẹ̀ Yorùbá yìí kódà ó jọra olójújú kí ní lọ níbi òjò láì gbẹ́sìn ìtọ́lọ bá ní kó gbẹ́sìn nínú wa kíru wọn kú oríire àwọn bẹ̀rẹ̀ sí ṣagídí tírú ẹ̀ wá ṣẹlẹ̀ kọ́dà wọ́n lè ti máa gbẹ́lẹ̀ títẹ́ kó lórí ẹbí rẹ̀dẹ́ kó sọ pé kọ́ lọ dí oya ẹkó jíkà bólẹ̀ oya ẹ ma gbẹ́ sí ibi tí bẹ̀dá mi fẹ́ sóre bẹ̀dá mi a ṣe kọ́rù ilé irú ilé báyìí tẹ́ máa lọ jùlù síbi kan tí gbogbo ọmọdé máa dákẹ́ àbí bóyá bí ìkan àbí méjì nínú ọmọ tọ́lọ ní kó gbẹ́sìn bẹ́ẹ̀ mi ṣe rí ìwọ́dẹ̀ máa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń ṣeré èmi máa rí bẹ́ẹ̀ rúpòkò síbi tó lórí ẹbí kì í ń fẹ́ pàṣẹ ṣùgbọ́n mo ló máa dúró pé dádì dádì tèmi léèsà bàbá ọmọ ilẹ̀ yìí ọmọ gbọ́dọ̀ lè sọrú ẹ̀ ẹ̀yin brothers eléyẹ kì í fi ọlọ́run a máa kó sún ẹrẹ́nu padà ní títí sàwà padà àwàlá lẹ́tọ̀ lórí wọn jù yín lọ ṣùgbọ́n ti ọ̀nà yín gẹ́gẹ́ bí àgbàlagbà adẹ̀kiri pé ẹ ti rose the yẹn with due respect sir <laughs> dájú wà lọ sí tẹ́ni ó yá ẹ brothers láì <laughs> ta brothers ẹ̀ ti dé ọ ti gbé òkú tó bá wá ṣẹlẹ̀ pé irú àwọn ọmọ tí wọ́n ní kápá wọ́n ìdàgbà tó fẹ́ jì bẹ́ẹ̀

àwọn ni wọ́n ní ẹ̀ṣẹ̀ rẹ̀ o òun kọ́ òkú yakọ́ ló lẹ́ṣẹ̀ mọ́ ó ti sọ tí ẹ o àwọn ni wọ́n ní o olórí ẹbí ló ní tó bá jọ òun ní o torí ẹ̀ tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ tó lórí ẹbí bá súnkàn ẹ̀yìn náà ẹ kọ̀nsọ́tì àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n kò sẹ́ni tó lórí ẹbí lè sáré súnkàn táwọn tó wà wájú bá lọ àgbà tó bá kàn lọ́kùnrin náà máa pẹ̀lú lórí ẹbí má lo ego pé èmi ló kàn èmi ni mo wà ní pòsíṣàn ilé ìní tí mo bá sọ lábẹ́gẹ́ ẹni tó bá yí àsọtẹ́rẹ̀ padà ọlọ́nà olólẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́wà parẹ́ ẹ̀ pẹ̀lú pé inna Allaha sami'un alim dárídájú òun ọlọ́run

ọlọ́run fẹ́ ká sìnkú títẹ́ kò dẹ̀ fẹ́ ká ma wá ṣe náwó ayẹyẹ òkú ṣùgbọ́n òkú fúnra ara rẹ̀ wá kàkọ́ àkọọ́lẹ̀ tí ò dáa tó lè dẹ́bírú tó lè dẹ́ṣẹ̀ tó lè dọ́rùn sónà ọlọ́run tó yẹ kó máa wà nínú iṣẹ́ ẹ̀ lọ bẹ́ẹ̀ tó lè kóyàjẹ́ nínú sáré ẹnu rẹ̀ ló fi sọ ọwọ́ rẹ̀ ló fi kọ́ kọ́dọ̀ tún lè fèpele

nǹkan pọ̀ lábẹ́ ọ̀run bó bá ṣe wà lọ́wọ́ àlò míì sí lẹ́fí máa mọrú nǹkan tó yà kọ́lọ̀ ń kó nànàbì sọ́lẹ̀ sọ pé ní malu salih li ní máa ń dára owó rí tọ́lọ̀ bá fún ẹrú ah, rí tọ́dáràn ọ̀ta ọlọ́run bá ní owó àpà aláìgbẹ́sìn bá ní owó àbàlẹ̀ jẹ́ tẹ́yàn bá sọ́rọ̀ àwọn àsọtẹ́lẹ̀ tí ò dá báyìí ó ti àtílẹ̀ sọ pé mọ́tò ohun tó ń gún yẹn kó dárúkọ nọ́mbà kan anábìsí sọ́lọ̀sọ́lọ̀ ní ààkí máa ń sọ àsọ tẹ́lẹ̀ ẹbá ń fẹ́ ni báyìí nìkan báyìí nínú property ni ààkí ń fẹ́ ni tó bá fẹ́ jẹ ogún nínú property òkú ògbọ́dọ̀ sọrú ẹ̀ kalẹ̀ èèwọ̀dẹ̀ ní kó pín ogún ààrẹ fúnra rẹ̀ ìyẹn àkọ́kọ́ ó lè pín kalẹ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n lè fi nǹkan tọrẹ nínú tó ní kò tó kú ó lè fi nǹkan tọrẹ fáwọn èèyàn ó dẹ̀ lè sàfúfẹ́lẹ̀ pé bá mi fáwọn èèyàn báyìí nìkan báyìí nínú tó bá kù ṣùgbọ́n ogun tó fẹ́ fi tọrẹ yẹn kò gbọ́dọ̀ kọjá ìdá kan nínú ìdá mẹ́ta ntóní tó bá válù gbogbo property ẹ̀ tó bá jẹ́ 30 million gbogbo tó gbọ́dọ̀ fi ṣètọrẹ àánú fáwọn èèyàn nínú gbọ́dọ̀ million lọ àwọn ọmọ àtìyàwó àtàwọn tó lẹ́tọ́ àti jogbo gbọ́dọ̀ wá sínú àwọn tó máa tún sàtúnṣẹ́lẹ̀ pé bá mi fún lélẹ̀ ẹbá mi fún lélẹ̀ torípò ó ti ṣàbòsí fáwọn tó kù nìyẹn ní tó bá kúlẹ̀ wọn òkú wá sọ àwọn àtúnṣẹ́lẹ̀ tí ò yẹ bóyá ó fẹ́ nìkan ní tí ò yẹ àbó nìkan sùn sí nìkan tí ò yẹ àbó ti wá dá pàtí kalẹ̀ ara rẹ̀ kí lọ́lọ́run bá nípa ro rẹ̀ ti gbájú pé àgbọ̀rọ̀ yá àsútẹ́lẹ̀ olóògbé padà pẹ̀lú tó bá yẹ padà ó ti gbẹ̀ṣẹ̀ 2 verse 181 ọlọ́ni fọ́mọ̀ni kọ́fà mi mọ́sìn jẹ́nàfà ni àwò isma fa asìláha bẹ́yìnàhùn fọ́lá isma alé iná lọ́ha gọ̀fúrún rahim Allahu akbar ayà ni mo kàlẹ̀ ọkàn rí pé mọ́kàn rẹ̀ nínú mi dẹ̀ ń dùn bí mo tún ṣe ń ka iná inú mi tún dùn pé mo jẹ́ mùsùlùmí wallahi ọlọ́run ti yanjú nǹkan fún wa nínú Islam sáàfin ní ṣàrẹ́lẹ̀ ilẹ̀ sí kí n ṣe kò ń ṣe controversial issue kò ń masala ṣìlàfíyà mara ayà alákọ̀ọ́kọ́ ó dé síbi tó dédé ayà ẹlẹ́kejì ó tú síbi tó tú dé kò ní kò sí rẹ̀ gbé o ẹ má yá sọ tẹ́lẹ̀ rẹ̀ padà tó bá jẹ́ dáadáa ló sọ̀kalẹ̀ ṣùgbọ́n faman khafa min mọ́sìn janafan aw isma ẹnikẹ́ni tó bá wá kẹfin àbòsí nínú tó kù sọ̀kalẹ̀ àbó kẹfin ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ohun tí o yẹ láwọn àsọtẹ́lẹ̀ tó jẹ́ ṣẹ̀ tẹwàá fẹ́ alùkùránì yóò tẹ́fẹ́ àdíìtì wọn tó sọ tẹ́wàá rí pé ilé yóò wọlé ilé yóò wọlé ilé yóò wọlé ẹ̀rẹ́mẹ́rẹ́ sọ pé tóun bá ti kú ẹ̀ẹ́kẹ́ tó sí ohun ẹgẹ́ kẹsọ̀ ilé ẹgẹ́ tapọ́sìn ẹgẹ́ àtàpàkó bẹ̀ torípé láṣẹ bẹ̀ ikú lè jẹ àkúfà o bí bàbá ti tòun náà ń gbà tó fẹ́ kú bí àsọtẹ́lẹ̀ tó sọ nẹ́tàwọn ṣe torí ẹ̀rẹ́ fún àrípò náà dúgbó báyìí <laughs> àwọn ọmọ náà bá tó rúpá ah, dáadé ti sàtútẹ́lẹ̀ àwọn ọkùnrin ká gẹ́ tàwọn bá ti kú àwọn àsọtẹ́lẹ̀ tí ò dá lélẹ̀ yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá tó ń halẹ̀ pé tó ń bá kú tẹ́bà fi lè ṣokó ohun ìfèrè gbọ̀nyìn àsọtẹ́lẹ̀ tí ò dá ló sọ yẹn alábìtẹ́ bá ti rírẹ̀ nínú àsọtẹ́lẹ̀ rẹ̀ tẹ́wàá ṣéǹjì ẹ̀tẹ́ ṣàtúnṣe níbi tó sọ lórí ẹ̀ àbó lòun donate owó sí di ẹ̀ṣẹ̀ àbó ti máa ń fún àwọn èèyàn lówó nínú owó ẹ̀ ti fi ń dẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ ọdọọdún lòun náà máa ń pẹran January 1st àwọn ọmọ dá kọ́tì kò dáhùn ó wá sọ pé yes ṣàwọn pòun ní finish station òun dẹ̀ sí ní nǹkan báyìí lọ́dọọdún ẹgbọ́dọ̀ máa bọ́ ń pa ẹran yẹn bẹ́ẹ̀ ṣe ń pa sílé ẹgbọ́dọ̀ máa pẹ̀lẹ̀ ẹ̀nà tàbí ṣí nìyẹn o a gbọ́dọ̀ ṣùgbọ́n tí bàbá ń ṣe ń gbà tán wà láyé yẹn ní tó dájú ní kó tó bá rọrùn fún láti padà wá àwọn náà sọ pé àwọn sọ bẹ́ẹ̀ mọ́ wá kó jẹ ní tawá lè ṣe láti fi ràn wọ́n lọ́wọ́ ní káwà má wá ṣeun tí ò dá lẹ́yìn wọn change àsọ tẹ́lẹ̀ burúkú yẹn fàlá isma alayhi fàlá isma alayhi kò sẹ́ṣẹ̀ lọ́rùn orú èèyàn bẹ́ẹ̀ dáadáa ló ṣe o

kádẹ̀ mọ́ntà ń ṣe níparí àwọn èèyàn ń béèrè fún dìbè àwọn ṣòkúṣòkú wọ́n ń béèrè fún dìbè ìjọ́ka mùsùlùmí láti wá dádìgbé ti irú eléyìí kalẹ̀ ẹ̀gbá sí súnnà láti wá sọ kó ti já ẹ̀rù ìmọ̀kọ́ ló ń bà wá ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ ni pé àwọn ń pè wọn lọ síbi òdodo àwọn dẹ̀ ń pèpè lọ síbi bí kíjà ṣẹlẹ̀

ojú òpótà ń tọ̀ o là ń fọ̀ mọ́ àwátàdẹ́ ń tọ́bẹ̀ náà gbọ́dọ̀ dáa kákíyèsí káwa náà dáa ká má máa rìn lójú ọ̀nà tó dáa pẹ̀lú fọ́ọ̀mù tó dáa ká máa hùwà tí ò dáa wọ́n má máa dẹ̀ sùúrù máa yàn lójúmọ́ ohun àbẹ̀ ọlọ́mbà kójọ kó bá fi òdodo kó fi rinlẹ̀ láwùjọ wa kó la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk